أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحد عقدة من لساني يفقه قولي وبعد السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته إنني جدي أشهر رمضان إن لوغون يوم إفضاء 1437 هجرية kìsókété payé oṣù eléwo oṣù kẹfà ńlọlọgúnyọ mẹjọ ìọlọ 2016 èyí ni ṣìtàláta oṣù ramadan karatuwa ìyọ́nalẹ̀ alikadi aya kàtọ́ ìkẹta alìkàdé aya 125 alìkòmí máa jẹ́ wá ti kàtọ́ náà ìní ni ayakwa lójí aya 126 wa ìkọ́lá ibrahim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وقوله تعالى أجنا تيأك عينه وإذ يرفع إبراهيم وإذ قال إبراهيم إبقى إبراهيم تيأك رب اجعل هذا بلدا آمنا هو أجو أمي وكدي رشي وبولا أمي وكدي أمي رشي وبولا نوكو بوكا كنيمادن وارزق أهله من الثمرات أبو في وي أجو أم أرزقي دوما أرزقي يا رولي من آمن منهم أبوكما دي إيمانهما واليوم الآخر كما موت بالله فهو كتوجو ما من إيمان دو فهو كتوجو فهي أجو تتلاغي أبولا كيتي ونهدو أرد كلمة كي أجو قال الله تعالى إني ومن كفر أكافر نغنغن أعود ملك شاكوا كيتين fo umatiuhu qalilan ungam da dungale e eh, du kunga dungale mi jam kekele ngi ora pe ma dunje mi dum thumma ubila abiti kafir munsiba agdaruhu ila azabin nar na ya hun ci mo azaba una namdu tunya kan ya azaba una una gde ka jamu da bayo bi sal masir arabitu e eh, unale ibene tabale to alagade ka nabi ibrahim alayhi salam kikai ungi jabir bin abdullahi bi hadith wa wajim, hadith lala rawahu an-nasa'i an muhammad bin bishar hadith la imam qabari idwa fi tafsir kun shoja sallallahu alayhi wa sallam jaga kini inna ibrahim harrama bayt harrama bayt allah anibi ibrahima imunyo jodu shelifo wa ammana ya munyi lewon ducunye bola wa inni haramtu almadina omenugu ngomi medina ducunye lifoge ma baina labatayha enki du kome ton ka ali to me ton kiji fala yusadu sayduha ela du ki duja medina ma pelawun wala yuqtau adahiha ami kekeki do yana medina magugu shenu tudefe wele fonshi to ogenele hadith hadith abale muslim hadith lele muslim ngobare yeka sele gudu lele وبناء هو في تفسير الطبري حديث منه ما دعاك في النبي صلى الله عليه وسلم ọ̀la ọgọ́ kàlẹ̀gbòrò lẹ́yìn fòkà ìfẹ́ àdífì lẹ́lẹ́ yẹni láyé ṣùmọ̀lù fi ha sí láṣùn lè kìtàlì ìtùpẹ̀ torúkú nẹ̀ torúkí nádù ọfá tíhe ògìrẹ́ tààlálì ọfá ikẹ̀ nẹ́rù yóò torúkẹ́ òtùyọ́ tíhe mẹ́ka ihò mẹ́dínà tààlálì ìtùpẹ̀ nù àwòláyà mẹ́lù fi ha sí láṣùn lè kìtàlì eh wala yaqta'u wala yaqta'u minha shajara la yaqta'u minha shajara eh uli kidojo uli de uli debinu abe kuli umune du abe kuli keke du uli du kidabu yana medina oda do mo madu madu gulwane be kuma kodan illa li'alafi ba'irin ani wol keke iguma koda wane ni ame amo amira kumi ki ana kuma je kuma lo kuma linu bibile ngo se wa ifi hadith ay muslim ge kubo abu hurairah radiyallahu ta'ala anhu kanabi sallallahu alaihi wasallama abu hurairah yanihi kana nasu idara au awala samari shan kamune kuma yo uche yurdu kuma wuli eruli yurdu ya du ogo kuma ko dole apa ito le du yurdu abaki ma golo ye to ile du yurdu abaki no pi golo to le du abaku shu to le du mai to ko do ko do ganeleli eruli to ko do ko shanku ma huli ba ija'u bihi ila rasulillahi sallallahu alaihi wa sallam mamu da aka rabu nusho jo sallallahu alaihi wa sallam uba nibi ma duwa da owo ka alika adu je ba imdi jo nibi ba uba nibi ma dalo e amudu gbon sha ka yehu ya tata wa le ma na de won فإذا أخذه رسول الله صلى الله عليه وسلم قال شوك محمود وبون كي مبا ايني اللهم بارك لنا في ثمرنا ojo amehun sewa odo ojo da baraka to wa amerulia allah da baraka to wa wa barik lana fi madinatina ifi wa medina gide ojo e mal baraka to wa wa barik lana fi sa'ina e fi mudina ojo tungo mi akekele ka dungo mi mal barkatu towa allahumma inna ibrahima abduka anabi ibrahima shadu de ojo wa khaliluka ibrahima shi inna ibrahima abduka wa khaliluka wa nabiyuka eno lali de anabi de wa inni abduka wa nabiyuka umenugo shadu wa e wacha nabi yenge wa innahu da'aka li makkah anabi ibrahima shadu hawe tudu ya ne makkah wa inni ad'uka lil madina aduwe mi omi ake tuja na medina mi mithili ma da'aka li makka ola aduwa ko jochie ola aduwa ka ibrahim achi turuken turuk kishi turuk ihi o makka iba olo gene lengo mi ake tuja o medina wa mithlahu ma'hu yiki ngo yiki ngo na na ta'aleli ugulo gele mune na ngo bingi medina ga shoka ni bi meru lidu no aduwa ke achi yire ya aduwa ke pakuchaka ثم يدعو أصغر وليد له أما كسموتو كدوجا هم ولا يولوم ويوفيه ذلك التمر أرولي لأني بكيجي أما تجيني ما دون كورو الله أكبر أهلكم وفي بركة وفي, وفي لفظ إيه لفظ حديث من ما يعني بركة مع بركة البركة كما هي البركة ثم يوفيه أصغر ما يحضره من الولدان

ọdí àbúrú àtakọ̀rọ̀ àwọn tẹ́gí ní máa kúrò jẹ́ dákẹ́ òjìdáńgítọ́ rẹ̀ káàkiri kọ̀rọ̀ dá ẹjẹ́ àmì akọ̀rọ̀ nù mẹ́dùn àmẹ́tẹ́tẹ́ ayé fún wàtí máa mẹ́ni mẹ́dùn àmẹ́tẹ́gí ní máa kọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dá ìdúkẹ́ àádọ́ òbí àná tákà mẹ́bùrú mú kúmẹ̀ yẹ ebi hadith bukhari pa muslim anas bin malik radiyallahu ta'ala anhu nabi sallallahu alaihi wasallam kan abi talha يعني التمس لي غلاما من غلمانك يخدمني تنا متجيني كي متجيني مغري كي موكا كيو كادوم تركينا شكولو شكولو لبوميدا فخرج بي ابو طلحه انا سيني تاكا نبي يا مون دو دو ابو طلحه يا مون دو انا سكاي ان ابو طلحه يا مون دو يردفني وراءه دكون امون امون دو دو تو ابو عليه الصلاه والسلام emundu gubi anyela ele emundu anga nebi fa kuntu akhdum rasulullah yenu nwe chomi ho nga nebi ze sallallahu alaihi wasallam kullama nazala ubudu kiru ene kuma kpo che kuma du cho nwe cho nwe chomi ho ele nya nga baila ata yemi buta ata nga bai ata shita ane ho budu jalo وحد قال تكا نبي صلى الله عليه وسلم آجي موجي دادا بدا كولي وني أنا سيديكي شكولون غوغو أبي دا بدا وني حتى إذا بدا لأهد تاكي ألو أهد ونجيجي أهد داكا نمودة قال نبي هذا جبل يحبنا ونحبه بلو وكدا نموي با كولي أفدوا أوانوكو أمو فدوا أهد ونبي أكا إنه هو أهد كدا نمولك مليبا

اللهم بارك لهم في مدهم أجو مدما وصائهم قائسا إما كمادهم أجو يمال بركانتهم أمي حديث كده يبقى كشكاش أمي حديث يكي أدونا لكن النبي صلى الله عليه وسلم يشهدها مجان مدينة دبالك النبي إبراهيم عليه السلام يشهدها مجان مكة حديث منه كان كي نودوا كي نكي دفعوا نكي نوبريدا ni ka gbale gudu ci hadisi e abdullahi bin abbas mukrajun fi sahihai iwaye fi bukhari fa muslim annabi sallallahu alaihi wasallam akola gade yawma fathi makkah ojo kuma bihe o makkah ojo kida bi agu makkah bo ma kafiri dai ojo le ya shadwa in inna hadha albalad haramahu allah balifi o makkah kida o makkah kida ba allah mudu shilifo yawma khalaqa as-samawati wal وجوك تونو جالي فاني وهو حرام بحرمة الله اللي فلان يشي قايل فيوجوك إلى يوم القيامة بوتاكي الكتابة وإنه لم يحل القتال فيه لأحد قبلي متى الله بانين دوكي جوجا إفي وكداي ربان ومن بيك للوكي لوايبا إفي وكداي ما الله بانين دوكي جوجا لبان ومن ومكيتي ومتنجي دوكو يول إيه ومكالي ní akọ̀lá wọn yìí ni o maka ẹ̀ máa máa tábàjù ìyá ẹ̀mí màmá ní ọgbà omi gẹ̀rẹ́ kò nú ìdábà ẹ̀yẹ wòrí ma lába kú yìí yàrá báyìí ẹ̀dẹ̀ wọlẹ̀ mi ilẹ̀ àtàn ọ̀rọ̀ ka fẹ́ ohun máa ń lába kàkí àpẹ́ gbọ́gbọ́ gbọ́gbọ́ àmọ́ àpẹ́ ebi o maka múdé nìkọ̀ báyé nìkọ̀ yọ ọjọ́ ọjọ́ dúnú lẹ̀ òwú nìkọ̀ lẹ́nu òwú gbówó tákìlẹ̀ ti tapa láyé ó lọ́dún ṣẹ́ùkẹ̀hù aṣẹ́ùkù ṣe ìkékeré láyé ó lọ́dún ṣẹ́ùkẹ̀hù ìkékeré máa pèké kéké ìdúyà maka máa pàkán wàlá yóò fọrù fẹ́ ìdọ̀hù ẹ̀ láyé ń wọ̀ rẹ̀ maka máa nọ ọlẹ́kùn máa pàánù mọ́ṣàkà tọ́lá máa bì á wá mẹ́lẹ́ àmàhóró ma tọ́lá máa bì á wá ọgbẹ́lẹ́ mẹ́kọ́ náà máa lè wúrú màálù ẹ̀dọ́ tù ẹ mọ́ ọdún tó ẹ̀ ṣùdùn ẹ̀là kìdába fọ̀jẹ̀zá òmìsílà máa kọ́tẹ́lá mi nẹ̀ náà ẹ̀là ọgílẹ̀ ẹ̀là kìdí ẹ̀là ọgílẹ̀ kìdú yẹn yálà ẹ̀ ṣùdùn ọjọ́ àgbùdó ẹ̀là mákàṣẹ̀ ń ẹ̀yàlá gìdábò kùnà ọkọ̀ àti ìjọmọ́dún kùnà ọdúnṣùdún ọjọ́ kò jí wọ́la tó sẹ́pẹ̀tù lòkòtọ́tùhù ẹ̀hùn kùmàrú tíyàn maka máyì ẹ̀yẹ̀hùn gbùmàjú maka májá ẹ̀hùn náà ó lè jàkàlí ọkọ̀ gìdáàdì maka eh, eh, um. oh,

nebi sallallahu alaihi wasallam ayi alu ka mo ya agbo yo gene la ya ma aboko gi ma yo lo aboko gi gaba de ayi la lati ma se aba se na ama ya ala le mo ya singa ayi ma wa du du ma ora ora ma ma kete kete ba me de ki ma he eda ma he edu mura imagine ma ni gona aluto aluti umura hun gwe gwa cha eten bug ma le gwa tike shi umura i eh? imagine ta ka shi 100 100000 on mara oje ne ka oju nu gwe gwa kide ma cha do nu do mo ta ma ku nu ma mo haji ma haji ajo en haji yi na wo

àjọmọ́ ọgbẹ́ni lẹ́nà aláwọ̀ arọ́ tọ́gbà mẹ́yìn ìṣì dpo ma dáwọn mẹ́ dpo alẹ́jú mẹ́màdúwá ṣàmìṣọ́ yà máa kó wá ó yà mẹ́kún máa mọ́nitọ̀ kẹ́ẹ̀kọ́ gídẹ́ ìbí alẹ́yé mẹ́mà káwọn mẹ́ ṣàmìtíjà máa kó kọ́lọ́ yà mẹ́ ìbí alẹ́yé mẹ́lẹ́mà kó yù yà mẹ́ mẹ́ ẹ̀hùn dúú ti alẹ́jú 419 419 419 pakó amma wuya da maka ba ɗan ke liyo galenu ɗaulaci amerika ma ce kwa ma mafiyar russia ce kwa ya mafiyar britain ce kwa ma mafiyar turkuma ne ke mija bi duwo ya ne saudiya amẹ́kẹ́sì demokirisi demokirisi ẹ̀yẹ́ ń ẹ̀bọ́ adé demokirisi ẹ̀yẹ́ ń ẹ̀bọ́ adújá ni ẹnẹ kọ yà ń gbẹ́gbẹ́ àmì àti ọ̀fẹ́ kí kàmẹ́kẹ́ náà kápàtì yọ kàmẹ́kẹ́ náà ti jàbí ọdọ́ mẹ́lẹ̀ president mẹ́ẹ̀ṣẹ́ ọdọ́ mẹ́lẹ̀ ẹ̀kú máa máa gbà ama yo ma ma gba abutara ka ni na ba de mukire de ji uye na e ti yo mi ete una de fe ni du nga nga nga ba ho to ki democracy democracy ta kwada dị bombu ta o yaman ni unyi unyi ala we

dama dama kano ana da gite gide kano uyan nigeria kano dai ẹgbà ka ají kano ka ṣe skulu yìí àmọ́ ma kano ma jù allowance a ma dọ́ ẹgbà mara ni. ẹ̀hẹ́ bọ́zìrì bọ́zìrì allowance gọ́mẹ̀tì ara ha mọ̀tọ̀ skulu bọ́zìrì allowance ma yọ ọ̀bí agbó mẹ́lẹ́gá fún ma mọ́tò nẹ́dù gbúrúrúrú kogi service alo fi mi tẹsẹ kọtọ moto o do yoyi kogi yoyi jijẹ kọlọ moto ma bọ sílẹ bu ayọ báyìí ni ọkọ bọ sílẹ aláwa sí mẹ kọ ló fọ bọ sílẹ aláwa sí mẹ àfi kàwọn akámi máa fún mẹdé dání àti gili gọmẹtì ẹrí lílọ fún àmọ tó àbọ àbọ máa dé mi ayọ fún àmọ àkọ bọ sílẹ aláwa sí dé mi alò lẹ aha yìí máa máa mọdún máa mọdún kámá ó do àmọ nàkàmẹ dá hàn máa dẹ ó dúkìá yìí fún àkámá yìí yọ yìí bá ó yí lóodu yìí bá ti fake name kìí oyile fake feki agabo abeku mashame ti uji mashame nkai amo abe gala nati la kuma mado nkai mhm anakosi agaba abila abeku mashame agoyi ude mashelu yo mara mara mara bu yo na megwa yo na megwa yiki bobo mhm amteika mali kwa huduma huduma mati sign sio bwangu sign kakemba sign ọkọ̀ kàkà gẹ̀dẹ́ ìbá 4,000 5,000 4,000 5,000 ẹ̀lá bí i kùmà ṣàwọn makánù ọjọ́ kùmà yáre ma ńgá ma kùmà ọ̀nà tó ma náàdágún student blue agbọ́ kọ́ 20,000 naira yìí ní gbogbo mẹ́tẹ́ àti 7,000 naira 27,000 naira ó kí ilẹ̀ ma dúró kùsù ma ma ra ọmọ sẹ́mẹ̀tì tákà sẹ́mẹ̀tì tó múnẹ̀ wáyà ma ọ̀ra ọmọ kìí mẹ́jọ ọdọ́ọdọ́ káàtì jẹ́ alẹ́ ọmọ dókìtì ọmọ inú ọ̀la ọ̀bàtà dúnẹ̀ ń dẹ́ òdùn fíláfíláfílá ọkọ̀ dàpàtì àmàpá pòlìsì fáwọn mọ́bá ayọ́ ohun ma ara wọn mọ́rin ẹ̀nà agbé mú wàláhì tàláhì nà bẹ́ semese ya mamugba semese mune ya mamugba semese ya mamugba semese mune ya mamugba mana bep mana ko skulu ji kongo so ya ni be ke ti pdp amele gbele kon de pdp da ye ni be ke ti pdp amoto sil da me compile da amele atura zo awoje wa kuma toro da kuma ya ti skulu ogele ma ma kuma ma toro da aka aka gide ba na mote bo ma di malaysia amoto ko mi muma gọọmenti kano send ma tọrọda ma ló ti malaysia mẹbọ ló ti britain mẹbọ ló ti germany ma ẹ kọntiri gbogbo ẹrẹ ìlú ẹjú kẹtí nìkan lọ ẹrọ àtúnlọ́jẹ́ nǹkan màkí ní kírẹ́dìtì ẹ̀jẹ̀ ẹ̀jú ẹ̀lú jálí kírẹ́dìtì ẹ̀jẹ̀ ẹ̀jú ẹ̀lú kẹ̀ ní english kẹ̀ ní math àmọ́ ẹ̀mí dàdé pdp Hmm. èmi ni pdp ní ìdúró ẹgbẹ́lẹ̀ pdp náà ní ìgbẹ́lẹ̀ ogele okobi aka nù machini machini ma ma ní lè fáàdì ó kàgídá bí nẹ́gí lédì ma ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mí ẹ̀ machini ma lẹ́ òun náà dágó ayi náà dágó kúrò dágó program masters àbájọ malaysia ni da ṣe masters ni kí má lè mìí kú ọ̀gbé mìí ma ṣe masters dání yóò tọ́ opportunity ẹ̀yà abẹ́rẹ́lẹ́ alahala tọkọ̀ kàmátọ́ ohun ẹ̀ṣe amáké scholarship ẹ̀dọ́mù ohun ẹ̀ṣe òyìn kàmá jẹ tó tẹ̀wọ́dú kàmá ṣe abẹ́kejì ma kàmá yà nàmínú gbọ́lẹ̀ gbọ́dú kàmá kama tiɲɛ gɛlɛ kama sɛmɛ sari sɛmɛ ti kama kama lu ne ale ko si nigeria bi tinu mara ne nigeria nga mɛ yɔ ka jɔ mɛ gbi labari yɔ ka ɛn kuma k'i bu ka jɔ ka tiɲɛ ma ale ko gbogbo gbogbo ta kɛ gɔmɛnti ne ta kpa kɛrɛ ko ti gɔmɛnti ɛgba ọwọ́ ẹ̀wọ̀n ayé skul yọ buk staff school ìyá àbọ̀ buk ọmọ òṣìṣẹ́ ṣe practice ẹ̀kọ́ káàkiri degree lẹ̀ ọmọ òṣìṣẹ́ ṣe practice yọ ọba buk ọmọlẹ̀ àṣìṣẹ́ pé ẹgbà bírèkì yà ó jẹun ṣàlà á máa pẹ́ńgà mọ́tò skul ọjọ́ kìí ṣe wà máa hìá ọjọ́ kìí ṣe domi máa hìá ọjọ́ kìí ṣe skapa máa hìá òjẹun máa pẹ́ wọ́n máa public school school government tó rálẹ̀ ọgọ́lẹ̀ alkema sí private school akọ ọgọ́lẹ̀ màkì public school akọ private school ni kí nú public school torí gọ́ọ̀mẹ̀tì ṣe máa kí ní public school ẹ̀sì public school ẹ̀ máa ma máa dé yóò gbiti ìṣègbèjì dákẹ́gbọ́ àfihàn máa ló ti strike ìṣègbèjì dákẹ́gbọ́ àfihàn máa ló ti strike àmì supervisor máa máa dáwé ìskúlù èṣù ọ̀ machine ìṣọ̀wáṣà tù yóò he dákẹ́ plọ́ọ̀gù lè kú dákẹ́ àmọ̀nà tẹ́gẹ́lá tákọ̀ọ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ tá

sekretariat lówó mi sekretariat maja supervisor lani ẹnna ewu kọlọ ẹnna mawu kọlọ ọwọ́ pẹ̀ wá gbọ́ kójú for the past two years three years wọ́n yẹn sekretariat dání ẹwu ẹni ẹni lè dání ọyọ gẹm ọyọ green dagẹ mẹnẹ gàtsi kọlọ abo moto bus coaster bus ma ne yàrá lẹ ma ne yàtsi green nìyí sọlá amẹrika akara yẹn lọ ọlà kánò ma yàrá nìyí dẹ. kumaju achi ọlabiru anyugo scholarship alaha alaha ọmaja to aluka mede mede ogele gọọmenti aligi mere na ma adọkọ ma ji kuma wikọla ma amaka abi redio ojo nwa ma redio gọọmenti gị maka senetọ ma kema kema alijunwu a mamedu sẹ́nẹ̀tọ̀ kẹ máa ṣukọ́lọ́ àlejò ẹgbódú rédíò máa bẹ́ẹ̀ na máa ṣòkò ẹnẹ́ kẹjílẹ̀ máa kàyà ní ọkọ̀nà àyádé ní ilẹ̀ ọkọ̀nà àti ní ẹnẹ́dú ka mú ìyọ̀máyọ̀n ìyádọ̀kọ́nà alẹ́ oyẹ ẹnẹ́yàn lẹ́kọ̀ọ́kúnjákádọ́mù àmà àgbà máa tí nìkú ma náà lẹ́hùn kàfẹ́ náà ti ìtìtì yálé ma náà lẹ́hùn kẹ náà ti yálé tí abàmàbù nẹ̀ẹ̀dọ̀ ọ̀gẹ̀ kuma gone ta kuma can ma ebobo fele ba ta ki jen oyo ma rida da ngam pe abe de wa se do yen de bi ya ce ele ki kene ki anga kene ki atal jan to go me ta le o yiwa go me to gele

wee igwe n'ihi mee ni ọma ma tinegbu ehi gọọmenti ka adị mụ ka me mgbu ehi igwe n'ihi ma gọọmenti eha mere gị gọọmenti ma bụ tụrụ ala eneduki leti maka eche ya tụrụ ọda ya ilẹ̀ yẹnẹ̀lẹ̀ dúú kí ẹ̀wọ̀n èyí mẹ̀kẹ́nìkì ayátùnù ẹ̀yàn ọdún yìí bẹ̀kí tùnà ẹ̀tùnà rẹ̀ mọ́ ẹ̀yà máa kẹ́nìkà kẹ́tùnà tánukúnà tánukú tẹ́ wàlá yàktàlá kọláhà wàlá yàktàlá kọláhà níbi sallallahu alaihi wasallam ayé nìyí àmì ìtùtù yánà maka máa dọ̀ọ́ jùlọ kuma wujo ko kuma waya la ya mi amen ni ledu kuma ni fa qala al abbas ya rasulullah ma abbas ni wonu sojo illa al idkhir oli idkhir idkhar hage ma ni oli idkhar gideba wonu shi egbe egbe ku aga kini egbe kuma rugo ma rugo yin mi gide fa innahu lakinahum wal buyutim tudegbe yele ma du so ma du tukolo yin amuli ogile chafu maduko makodane eh uli ogile chafu maloane uli uli ki akoba makodane kumadu madugunya yogile bienele yeto yogile bienele tuboni ma ma luli lola ngogoyi e olenga ajime ayi tutu tutu ayi onwo yi yemene kinede dundan ama o yana makama mun sharam chakache chakache da ngeli chakache ko alùkẹ̀ lílẹ̀ í ọkọ́ màá ọkọ́ màá kí ẹ̀dẹ́dẹ̀ lọ ẹlẹ́wùdú ìlúmẹ̀lú ẹnẹ̀nọ́kọ́ ẹnìkẹ́dù ẹnẹ̀nẹ́kọ́ ọkọ́ kàtẹ́dẹ̀ ẹnẹ̀nọ́kọ́ ẹlẹ́dùmọ́dọ́mọ́gìnì ìwé nàìjíríà mí ìgbéyàwó ogun tẹ́pọ̀tù yẹ́dà ìmúdàbí lè ti yẹ́dà mọ́lẹ̀ ìwé mi ìmúdàbí lè ti ìdàbí ọmọ ìdàbí akẹrẹ bọ́ọ̀ dàbí akẹrẹ ká gbogbo ìwà lè gá láì ìhàbùn ọgẹ́lẹ̀ mi gbogbo wá ṣàlù ọ̀la mọ́lẹ̀ ti gbéyàwó ogun ìyé mi tí

njali ko yam ne mane mene ki moto o tiri bolu e pa o ti pa ene to oyo oyo amuju hai hai ni ya ko yo mo bi ni ya ye ko ma mamule bo ma le ko mu am e bo na am la le ma ko lo tó tó dáa lẹ ẹnẹ dúkì tàlàṣì ní anabi sallallahu alaihi wasallama sallama yẹ ni ọjọ́ òjì máa bù mú ya ní maka máa ju ojú ní maka máa yẹ ń ní maka máa ju ojú ní maka ó nẹ́ tsaka wọ́pọ̀ yàtọ̀ lọ́wọ́ ẹ̀jú ya nù máa ju ya fọlá arọ́kọ́ta wọlá fùsùkọ́ wọlá jìdá àti máa nìbọ́kọ̀ dúkà ẹni òun atukɔlɔ awa kuma kama arabu ba aba mɛ lɛ bɛtuma na agbɛdɔ nu yɛ awa agbɛdɔ lɛ arabu da lɛbɛyika laawuma lɛbɛyika lɛbɛyika laawuma amu na ana ŋɛ lɛ ŋa kɛdɛ kɛdɛ wa ɛn ya e mama ga la kɛdɛ ŋɛ kɔ otu loto ŋɛ mu na tɛ ɛya wa ŋa kɛdɛ wa maza nga ko wa gba jole ma ja ba ga e amuna loka abe lo mi gala e amuna loka bu da to pele ale be ka kene ne ya to abi we agbedo ara agbedo da o ko ali gala ya lu me na te amuna o ko ali maro ko ali gala maka maja ko ne ja ka dere kuna chaka dola keba au kule ngeche hii mali makadomo unye kodomo eh alim ibrahim achado ayeni rabbi ja'al hada albalada amina o yomi wo idishu e ko teni ku buja emin teni ku gbaro emin teni ku gbakanya emin alikum to wo bilege ikwe hadwa kan nabi sallallahu alaihi wasallama kishi mujana makkah yanihi warzuk alu min samarati min amana minhu yanihi abukuma di imani huma abule unhe di arziki le huma min amana billahi minhum ogala ko min amana minhum billahi wal yawmil akhir abukuma di imani e da arziki huma bikuma je kuwe ka jojo ko yusitala qala allah ta'ala wa man kafara ẹnẹ̀bí àtàkàtí káàfìrí fọ́ ọmọ̀tí òhò kọlílẹ̀ náà dùpa rìsìkì mú pẹ́ẹ̀pọ́ tó dáálẹ̀ azìkì àkáàfìrí ṣàkàdí ilẹ̀ ya ní rìsìkì aláwọ̀ tàbárakà wata ala ìṣe kọlọ̀ lọ́gẹ́nẹ lẹ́lẹ́ abdullahi bin abbas ya ṣe bayani ọ̀làlẹ́ yẹ́nìhì anib ibrahim atẹ́nìkì hìọ́ mẹ́kánà yà jùrù ha alàlẹ́ mú yàtí nìkí hìọ mẹ́ kàkẹ́ alìsìkì dúkọ ojú anyá pẹ́bá àmì àmàdì ìmáàlì kéte mọ̀ ojú àdúnmọ́ ìdúnmọ́ àmúnà ẹni ha wọ̀ ojú àdúnmọ́ ìṣàkánà lẹ́yìn dẹni kúlànùmìdú ha ula ìwà وهؤلاء من عطاء ربك وما كان عطاء ربك محظورا سورة الإسراء آية كوبو الله تعالى إني أبان له أما دور عرزكي ما دور عرزكي كده نمد هؤلاء وهؤلاء أبيكم أديماني أديما غاما وهؤلاء أبيكم ما أدي إيماني أغو ديما غاما من عطاء ربك كيفي

iskata askata na nagi mako ma mi o kemi ma o ko mi ma mi jinu e ko tuwi ta ke te pe am zigi dum ko me to ni ginu yu afogo ya ne chogu yun e e mi mo ya mi ari zigi mi ran alikum to dale e o le ta ka fi dane o gane le ene ki bi imani ya ngone allah ta'ala yanihi wa man kafara fala yahzunka kufr e suratul kumar yẹn nẹ kìsàkàsì káàbìrì ẹ̀rọ ẹ̀kí pàdé ojú kìsì káàbìrì ní gbogbo ama awa wà tọ́nu ma amílù iná ohun kọ̀lé ìlà àádárí kí wọ́n máa yẹ gbòmìnà wọn yọ́n kàdọ́ mọ̀ èyí tó lọ́tọ̀ lọ́kọ̀ máa dé ní àádárí kí yẹ aláwọ̀ kíkà bọ́ làwọn bí bí ọjọ́ ojú gbogbo ebi ينهي ولولا أن يكون الناس ناس أمة واحدة ولولا أن يكون أن يكون الناس أمة واحدة أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة من فضة ومعارج عليها يظهرون ولولا يكون الناس أمة واحدة ṣùgbọ́n ẹgbẹ̀rún máa kí ní aláwọ̀ ẹni máa lówó kàmúnà àmúdà káàkiri alúkété níbà kàmúnà àmúdà káàkiri tẹ́lẹ̀gbà kàmúnà àmúdà káàkiri alúkété níbà lẹ́jẹ̀ annálìmẹ̀ yẹ̀kúrò bẹ̀rẹ̀ ìmájà kà lóde dáńjà kà sí ìlíkà òde kà wọ́kẹ́ múgbà àbẹ̀kókọ́ lọ́n kẹ́ múgbà ẹmútọ́ ha ẹmúrú jì mọ́wọ́ ẹmúrú jì mẹ́rẹ̀ àbẹ̀kẹ́ màrú tẹ́ yéwu ẹmúgbà yẹ́nìí ẹnẹ dúkì nẹ̀wọ̀n gẹ́nẹ lẹ́kẹ̀kẹ́ káàbìrì àbẹ̀kókọ́ la káàbìrì níwẹ̀ náà kàkọ́ lọ ojú àkẹ́nẹ dúkù ńwọ́ káàbìrì mú ọ lẹ́ẹ̀lẹ́ ọgẹ́nẹ lẹ́bà lèbùyótìm sukùfàmì sídọ̀tìm sílì nù yín àmẹ́lẹ́ àtẹ̀wọ̀n yín àmẹ́lẹ́ pàkúṣakábà á sì fà wọn ẹ̀ máa jẹ́ ń gẹ̀lẹ́ kumeju olukwane bamegabambe kumechi kafiri nge mamunya makafiri kucha unyazi mpangamele wa maarij alaiha yadharun nge mangomi ateguni obste ngoru nate ngoma mboku manyaji okumwana jida tama nage ngidoga nkunkojo makonga makafiri kona ngu botu ngem da ogana lecha abagwe ma nasu mata wahida amone majini majini kwa kini bekama kafiri ngojangi ẹ̀kẹ́ má jẹun ṣe alẹ́ nílẹ̀ mọ̀tọ́kọ́ ní ní ma mẹ́rin dúkìrí lẹ́kọ́ ńlá káàkiri wọ̀lípù yóò ti àbúwábà ọ̀nà yẹ bí ìjì ká mẹ́la ẹ̀kọ́ afọ àwọn ẹmà yá mẹ́la ẹ̀kọ́ bá wọn kó ní ma mú yín àmẹ́lẹ́ wọ̀ súrúrà ní aléhà yẹ tẹ̀kì òun àtẹ̀yẹ ọ̀dọ̀rọ̀ ẹ̀kọ́ ní adàṣí lójú kì á ní wúṣẹ́ ọkà mẹ́ni láta lójú ọ́fíìsì má ti nire yúdà ìnire wẹ́dẹ́ ọ̀ṣiṣẹ́ àti àwọn ìdàkọ́lá ẹ̀rẹ̀ ẹ̀tẹ́ni ló túgbọ́ ọgbà tébùlù ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tí a nẹ́gá bí sí àmú ẹ̀rù lulẹ̀ ẹ̀tẹ́ni kò ní sí àtàkìlù nìkan mú ẹ̀tẹ́ni a nẹ̀ sí àkíní lulẹ̀ ọgẹ́ni lóhun ẹ̀ máa ti ń àmà káfìrí àléhà ẹ̀tẹ̀kì òun màmá kíkà kan والآخرة عند ربك للمتقين أما يوجون با أما توكو يوكي ما كدا ملكو ojo ni nke ma je ohun ke chaale ni ba nwe ki ni chaale abajo laula an yakuna an-nas ummatan wahida amune ya mamuda luma luke ti kabrin amuna ya chike mama wote ni ke nan guda ga

dumaha e ha nye dụienruk eijidi na dina kụbụ na akwili maa bụ na achakwili maa k na bụ na kk edoe acakwili enyi ya na o inoụ ga-eji alụ naaoụ wo e li orụ enoma فهو يرزقهم ويعافيهم الله نادى رزقي مما يعمل نادى رزقي مما هو ما هو يجي نوما يقول لهم نادى رزقي أما هو نيت أمي كم يشافني ده mutu ni ni ni ni ni mara mu nemi church ma ko ma ko kan pa to na bul mamu ne bul mamu ya gbo ko ju hm eligo naraka madwen ngado yoka ya ki church uya na buja ko kai ikọ́ ya mẹ́lẹ́ta dúpẹ́ ẹgbẹ́ wọn mọ́gbẹ́ ẹgbẹ́ ṣe máa mú ọmọ ṣe kùnmọ̀ náà kọ́ ọmọ ṣe láti ikọ́ ilẹ̀ ọmọdé anchọ́ṣì ní ákí masalasi yìí ọkọ̀kẹ́ lẹ́kà kí chọ́ṣì kùnmọ̀ánọ́kọ́ òun yìí oye masalasi kɔ ye mo limamu bi mo ko limamu tɛna cɔ mo limamu y'a ye ni tɔ ŋa n'a rɔ ko ŋa limamu tu bomu ne ŋa yan ko a bomu ko yan n'a rɔ ko ŋa mɛ mo limamu ko mo limamu wɔ ti ko b'a to su ye limamu do mo mo n'o ye da n'a b'a yɛ limamu o n'o ye da n'a b'a yɛ.

abin chọọchị taba lemi nwa agịtọ bọkọ nwa kọkọ ya ebe mere ọkọ ihe he amechara ọkọ n'edo wedaba odo yi ewu onye nwa ya kụ na ikwu nwa ngị eledo nwa ntụ ha nwa kụ ya ya "Ame ọkọ nwa mene ehe chọọchị yela nwe mụ nwere ẹnukọlọ yọba tọ́dálẹ̀ ọmọ ìmáàmù gbẹ̀mù dún màá ti kọ́lọ́ bí ọ̀la kọ́ ọmọ kàkì gbọ́lọ́ ọmọ akọ́bà kàkì gbọ́lọ́ kìwé yẹma ọyẹlẹ gbọ́gbẹ́dánù kìwé yẹma ìpí sokoto sokoto ìdáṣì sábìsì yìí àmọ́dún màá ní iye ẹlẹ́kù ẹ̀dá ohun tí gbọ́mọ̀ bọ́ gbọ́lọ́ màá ní iye ẹlẹ́kù ẹ̀dá ohun abira wọn àti àti iye ń kún ya ní àwọn oníye wọn yóò kọ́ máa mìlì gúnlẹ̀ máa ẹ̀ a máa gbọ́kú ẹ ọlọ́rọ̀ ọlọ́rọ̀ lẹ́ka máa gbọ́kú ẹ wẹ́wẹ́ ń àmọ́ àmádùn òun very very true ọgbẹ̀ ṣà ní ṣe ó yí ọgbẹ̀ ṣà kàkí ní ọlọ́gbẹ̀ yí ọgbẹ̀ ṣà ní ṣe ní ṣe lọ ní ọgbẹ̀ ṣà ní mú islam pàtó yìí omi kò tsàtẹ́ kò tsi pásítọ̀ ẹ̀ka ló ka kó ọlọ́ lèbu ẹ̀ gbókè ló yi darkness kú lè bẹ́tẹ̀ yi darkness yẹ subi lẹ̀ yẹn ní gbàgbọ́ ẹ̀ ń dábàá ọmọ tako ọmọ àti yi darkness lè ṣe ní islam tó pàdé pàdé ọ̀la ń ṣe ìnà mọ́dà wà á kò ń ní kò ń kó ń wẹ̀ abájọ. kó ẹ̀ di ọjọ́ kó ẹ̀ kẹ́ bàbá ọ̀tẹ́ lè bò àtàwọn tí ni pa tí ni kọ̀ ẹ̀ tsọ̀ la wíṣọ̀lá gbé ṣègbàgùn ẹ̀dẹ́ kìrìsìtẹ́nìtì wọn kú ìyàwó ẹ̀dà bí wọn but islam ẹ jẹ́ fún nìkẹ́ ẹ̀dọ́ ṣàtàrí so ojí ma islam lẹ́kùn ẹ̀jì ibi tí wọ́n dára wọ́n yẹ àtàwọn confuse ẹ̀lẹ́kọ̀ àtàwọn confuse a nẹ̀hún ẹ̀hún hapun bí a nẹ̀hún abíyá àyàtí ní tàbálẹ̀ yìí àkàyàtí ni wẹ́rẹ́gún àtúbí kan wọ́n máa kí ni kọ́lọ́kọ́ àṣẹgẹ́dẹ́ wa kunga dora yi ngala do mala ko roka kunga ce mun ne nga bok turo nga ma bok chu amul kama ya wenya wenya go kama ya cho ka ya la da la ko wa bi ke de ka nga so oyo melu abayo yi ame ame ame anu nyo melu service nyo melu nga ma nuka ọ̀nà ọ̀gbàmẹ́lú ọ̀tọ́tọ́nà ọ̀gbàmẹ́lú náà ka àmẹ́rẹ̀wọ́dọ̀ kàmẹ́lẹ̀ nìyẹn sí ìgìdẹ́ yà mẹ́ àrọ̀ kọ́nà ebili aṣọ́kọ́lọ́ yìí lọ kọ́rọ́ méjì ìgbò wẹ́ màá kíní ó kẹ́sì ọjọ́ tako kẹ́sì na ìdáná àtàwọn ọ̀nà sí ìgìdẹ́ ó kẹ́sì lọ ẹ̀wọ̀n nke pàkójáká kìíní yọ̀nà rẹ̀ ọ ìnànìkì stọ́ọ̀kù ẹ̀ẹ́kẹ̀ṣẹ́ ń gbẹ́jẹ́ bọ̀ alẹ́gbà máa dọ́kọ́gún ẹ̀yẹ́tẹ̀ ń ṣe ìrẹ̀gbẹ̀rún ńlá lílú ẹ̀rẹ̀ ńlá lẹ̀ àlọ́ ayẹ́tọ̀ ẹgbùrú lọ ọjọ́ kẹ́dì sí àwọn ìrìnrà ẹni àmàdọ́jọ́ àtẹ́sí ní ìṣẹ́bílẹ̀ náà ṣọkọ́kùn adúyẹ́ ohun adé ti ẹdí báńkì

at the end yun ọyọ yẹ ilẹ̀ lábíà ìdíkì call up till now nkún àní contact bọ́lá aṣòkà ẹ̀lẹ́kún alkọ̀lá bí ní láti rẹ̀ẹ̀rẹ̀ ìnà búkàdọ́mọ́ àmàṣẹ òtúdọ́jọ́ búkàdọ́mọ́ ìmá àti tòdọ́jọ́ ìmú tòdọ́jọ́ mẹ́ṣì bẹ̀kẹ́ mímẹ̀ aláwọ̀yẹ́ ni iná akọ̀dọ̀hù alẹ́mù ṣẹ̀dì àmúmù ẹ̀ṣẹ̀ báyìí máa bọ́jọ́ ìnà máa ọjọ́ ẹ̀nà màmá náà yẹn ju gbẹ kone kẹdẹ yẹn kẹ a kéhe alo tún ka dùn àti ìyìn nínú ẹwọn míjọ nípa ẹ ọlọjọ kọlà níbi ta alẹgbọgbọ àwọn aláwọ tí bára káwọta aláwọn tí wọn lùkà anabi ibrahim ọ̀nà àti nọdọ káàbà. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم الله تبارك وتعالى إنه مريابا وإذ قال إبرا... وإذ يرفع إبراهيم أدكك إبراهيم عليه السلام كي أدخوان القوائد من البيت أمو ويانا يوني unyi unyi awon ni wayane ta ko jinu wayane hane sakma no do no yiwu

mmezumen agbọ onye chi ha na ma anọdọ nkwụri aidi elekumene chaminiwu ne an ibrahima igbele ohun da aidi ele a eyi qur'ani wala le akọ oruhu yi wa ismail ohun kú ismail ọmọ amadu awaya na ọdọ gide amadu tunyane manukọlọ gide yi na chi ma ọnụ n'okwu na chi kọlọ yóò máa ṣe dẹ́wọ̀ máa ní na. náà tẹ́kọ̀ bẹ̀rẹ̀ mìíràn ó ń dúwà ẹmú kọlọ ìgbàgbọ́ wà tẹ́mà ṣùkọ́lọ́ kùtùkọ́lẹ́gẹ̀ ṣùkọ́lọ́ wọn yóò hòhò dánú ń ẹta lójú àkú ṣe ẹ̀ngà báyìí ẹ̀ àdínì òṣùkọ́lá báyìí ẹ̀ àdínì òṣùkọ́lọ́ bẹ́ẹ̀ ẹ̀ngà àdínì

ọjọ́ wẹ̀ tí ó ń dú kẹta gbọ́ra wẹ̀ tí ó ń dú kẹmọ́ ní ìmà rọ̀bánà wẹ̀ tí ó dú kẹta gbọ́la wẹ̀ tí ó dú kẹmọ́ ní ìmà rọ̀bánà ẹ̀wọ̀n lọ́wọ́ ìgbẹ̀rẹ̀ ayẹ́lẹ̀ ṣe mẹ́rin tó ẹ́ ṣe tán tọgbátá kẹ́ẹ̀ṣe hadithi bukhari tá hadithi bukhari gidẹ́ akọ̀lá lógbó ọ̀dọ̀ ka abàkùnmà ní hadisi gidai ya kola lugu odo kaaba kuma ni ayuba sakhitani sakhtiyani kathir bin kathir bin muqallib bin abi wadaa madwa wala kubu sa'id bin jubair kubu abdullah bin abbas radiyallahu anhuma Allah gidai ya lulu lugu iye ismail alayhi salam ismail ọya níbi ibrahim aleyhisselam iye ismail agide ohun tí ọya níbi ibrahim aleyhisselam èyí kìrù túbì wó ya ní maka ẹgbàkúnyídú mádù ya ní maka tán ẹgbàkúnyídú mádù ya ní maka tán ohun ìdí ọmọ agide ọmọ nobile túbì ọmọ wọ́n ṣe kùmàrú àti hajjara hajjara gidai ìyàdéhù taka anibi ibrahim aleyhisselam taki du tubi ọmọlẹ̀ ayabudu tubi kì yọmọ ìmúdáwí gbálẹ̀gbá iheko ìmúdáwí gbálẹ̀gbá iheko gbogbo atẹ́gbàkọjọ́ akọ taki di ọmọ ọmọlẹ̀ alùkì zamzam lè taki lè dúró wọ́n yá lùkọ́lá owó sẹ̀fà dàmárùwà kò máa lùlẹ̀ àgbàdéhùn níní kìlẹ̀ tákìdú ọ̀làlẹ́ àkàlẹ̀ ẹnẹ́bí ibrahim aleyhisselam ya ka ibrahim yìí rọ̀bánà ó oundu ìní askantu min wadi ni ghayri rizai ewu kulu ohun turu maka ó yá na owó mùsí owó ṣe parọ́kà ọmọ ohun káàbù ọ̀yà mi pàmò máa mi nkó máa yọ gbogbo ẹ̀yà tí gbogbo gbogbo máa lu ṣẹ́ nìṣe ní ìdẹ̀bẹ̀ yìí tí kalmà rẹ̀ gbogbo yíwẹ̀ oyún ma ọmọlẹ́hun káàbù mi ayọ̀ ẹni ẹgbà ibrahim ayélujú ẹgbẹ́ wá ayélujú yìí ẹgbẹ́ ẹnẹ dúdú ní maka leisa fihi insun wala shay'un une dudo mon en duya do mon e ko ibaliba on ibrahima wa ya adihi o jane de e ma ko ko jane o jane jama de al ko jane jama tomo inene ke wa yurdu inene ke wa yurdu o biye wole edile noya ina moma on pa be wole nyomo yurdu

so abe kuma wa yododo yin em ka tini kaga ja kini ache ka kini inugo kubola mo ko ta kuma abe ke jale ogo kwa amuna pa amuna pa eh ogo ko wa amuna pa na de a amuna pa le ngon go ko ra tiwa ki mo ko wa ta ki wa pa abe chete ẹ̀tẹ̀tàk máa dáma káàmù náà dáyé àṣẹ òjìjí wọn gbogbo wọn kò tákì wá àmúnọ́lọ́gá àṣẹ ìwọ̀n gbogbo àmúnọ́lọ́gá wọn kò dá aláàbìrò ajúgbó àmìdẹ́jọ amóníyẹ̀ inúgbò ka ma wọn kò tákì ma wọn wọ́n dá àmàṣádú yóò wá sọ́gẹ́lẹ̀ ó nẹ̀ ilẹ̀ ene duke ce inu boke ku an ibrahim alaihissalam ya na maka yadda imla ti go maka ce inu boke ko ta ke wani musa alaihissalam ban bani isra'ila ogala nga ma dake lililili ta misira ta ma adodo ba ma ko ma ko adodo go mu abu na ile daire da alkidere abani ibrahim alayhi salam ba wa kido ya nga dodo ja na makai o ne duro mon e o ya ibrahim aina tazhabu wa tatrukuna bi hadha alwadi ugbu ngelo ke tu anoji bale ba ehu e ehu kolo mi gide ke e kolo bo ke kwa jo gide le safihi insun wala shay en dude min onugbo ọwọwọ ika ida nwoke nwokan ibrahim ugbo me loke ọ na-enye mi ketu anụ ọji gbalị gbalị m ike waje alala ya tefitu ile ya ndị ibrahim agigo elu m ibrahim analụ obi a na-enwe egbe nkwụlọ bụla ịka ọkọọlị ya nihi allahu ka bi ọjọọ ele hada aláhù ọjọ́ ẹlẹ́ òǹdọ́dẹ̀ tó gẹ́gẹ́ kó àjẹmí ìkẹyìn nàbẹ̀kú ẹ̀gẹ́dọ̀lẹ́ ka eyi. kọ́ọ̀lá náà tak ibrahim mọ́ ìrẹ́ iyi alákùnkùnmẹ́yẹ àṣẹ kàkí ni pàọ́dà yọ ojú ìwọ̀n ní kàmì family ń ayò wọlẹ̀ taka ma dá ọmọ ma dá establish adéhe òwò ya nìyẹn kọ́ọ̀lá ti ẹni tó ìfẹ́ ṣẹ́kùn dà láwọn kàkẹ́ kó ayé mi láyé bá yé òdà láwọn ayé tó àná yé mi òwò náà yàmúdà bìbì àní ibrahim àti yàmúdà bìbì àwọn anibi ibrahima ile ile ile ile ile yiyi yo ideseniya gbukene du maa ŋɔli kɛ ni taki kpala ko mɔyi miju pari kaaba enihi ɔmɔyi tiana do ayi rɔbana inni askantu min zuriyati duwa ɔyɔ gomi okudu du yemi de ke o inde beti unyu unyu unyu jimawɛ li yukimu sɔla turiki jɛ kuma ne ke sɔrɔ alakati ne kaka gida olu ka ko jita ka do la lɛ lomi torí kí jẹ́ fún mani kí sọ rọ̀bánà ó ọjọ́ fẹ́jàl àfídẹ̀tẹ̀mìnì náà sí ẹjẹ́ ń rẹ̀dọ̀ àmú nẹ̀pá kó ṣáká dáhàwì ilẹ̀ yìí torí kí ń bẹ̀rọ̀ kí a kojú rí mìkìdẹ̀ wọ̀rùsùkùhù mìnì samarati torí kí àwọn dá rìzìkì mú máa jẹ́gẹ̀ pé àmá rìzìkì yẹ rọ̀lì làálàhùn yẹ ṣùkúrò torí kí yẹ fún mani kí dùgbé dẹ̀ mú ihe iya nabi ismail alayhi salam inenya na dungo mamo iya nu zamzam ki duhu inu mi lada dungo anyi ulka ko mi zamzam le taki duhu man yi le safa da marwa anyi na bare le duhu to amma annabi ibrahim hadwa tubo yo ne ojo kwa bu mi wa yugo nyi àti kàkí ni wúnyí lẹ dọ́mọ̀tá kò mọ̀ wúnyí kàá bàbá torí wúnyí má dọ́mọ̀tá kì ó mọ́ ní oṣù dákì adá gbogbo yín kì á kàkí ni ya wúnyí ẹni ọjọ́ omi kábòmí adọ́dọ̀ ju gbogbo dẹ́dẹ́ dọ́mọ zámẹ́ ni lẹ́ ẹgbà zamani anibi ibrahim aleyhisselam ohun ṣe ewanwun wa ohun ya dàbí the foundation ni máa ní omi lọ omi tó fún àdìlọ ẹwà ìkókójì ìjà ẹ̀tẹ̀hún lẹ́lẹ̀ foundation lẹ́wọ̀n dàbí wọ́n ẹ̀tẹ̀hún lẹ́yìn dàbí wọ́n nọ́dọ̀ lójí wọn àtẹ́ ìmádàálẹ̀ múnyí lẹ́dọ̀ mọ́tàkùn kan ẹnkà mímọ́ anibi ibrahim alùkìlú ọ̀yà òdíhù tákìlú wà ọ̀yà òdíhù tákì àkó bọ̀tẹ́ ọ̀yà òdíhù tákì àkó bọ̀tẹ́ ọ̀yà òkí ni ṣíhù abi a ṣíhù ìtìjá ní ọ̀nà ìyà lẹ́nẹ̀dú rẹ̀ ìyà wọn lẹ́nẹ̀dú fọwọ́jẹ̀dẹ̀ ti sọ́fà jẹ́bẹ̀lì wókìdá na nẹ̀hún gbókìdá náà nẹ̀hún kì mẹ́rùtùlẹ̀ abáyọ̀ ṣú wókìdá àlùmọ́ ọ̀gẹ̀dẹ̀ wólẹ̀ ohun mẹ́rùtùlẹ̀ sákìkwá ilẹ̀ tó gbówólẹ̀ abílẹ̀ tó gbówólẹ̀ ikọ́ àtànójúwó ìṣẹ́ni dúró ẹnẹ̀dẹ́mìkè ẹnẹ̀dẹ́mìkè ìmọ́ra tàtàtàtàtàtà ìrànlù tó ju wílẹ̀ òun ti wé fún adọ́tí marwa yóò ju ọmọ ìwọ́n dàbí wọ́n sí ní dúdọ ẹnẹ́dúdára nìmi nẹ́ fọ́fá alìtìdálìkà aṣọ́àfàn ìdábẹ́nà àti onígbà mí bí ohun ìlú làgbàdo owó gẹ̀rẹ́ ilé ìdàbí wọ́n lè ilé ìdàbí wọ́n lè fọlẹ́mtò ìs àhàdà ilẹ̀ ẹ̀nẹ́dú tákì ìlú أبي يليل نبا ميبيين ثم ذهبت فنظرت ما فعل فإذا هي بصوت تكي أبو يا أبو كوموكا حكي أبو كوموكا كوميكي بوهوا هي منيكي كولا أه ina ina demi akola kuna abu ko mun na na una wena demi ibu ko mun yani to nka, na inda ne enwe madala ko mu egwa gbo ho ẹni wẹ́ẹ̀dẹ́ àwòkẹ̀dẹ́mì àbáyọ̀ ṣe ní ma ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ yàn káálí báyìí ni àti àkí jìbìrìlù lọ́mọ ìgbàlọ́lọ́mù mìláìkú jìbìrìlù tákí jìbìrìlù họ àgbẹ̀rẹ̀ dáyánẹ̀ mágbẹ̀rẹ̀ olùkalẹ̀ àì mágbẹ̀rẹ̀ olùkalẹ̀ yìí from iye ọ bogi gwere gi dene ene ule na tiri ya go mi ogi adu tiki ha o mi odi mi ta ke ne dere chana be ko ere du chana la mode isini chini do ọchụ chini do otu ta pa to to ma mu iba iyo mi chini gwa o mi o chini gbukete o o fọjáàlẹ́tì táfọ̀rọ̀ jáàlẹ́tì táfọ̀rọ̀ ohun tí nígbò ẹ̀kọ́láun ìnáwọ̀ <coughs> ẹ̀kọ́láun abìnáwọ̀ ẹ̀gẹ̀dẹ́ ẹ̀kọ́láun takomi gbàwé ọ̀gẹ̀dẹ́ wùlábó rẹ́bẹ̀dẹ́ àkálẹ́jì bọ́kẹ̀tì abomi kọ́rin ìwọ́dẹ́ pẹ́ yomiyọ́ ìmọ̀ yomiyọ́ ìdúnwọ́ toru jẹun dọmọ kìí ayé omi àdọmọ kìí àwọn ọmọ ṣẹ́ṣàkà nílé tí èkó ìyàn ẹ̀yọ pọ́nàbòbò tí yẹ débìnà tí yẹ ìwọ́n dàbí àwọn fún ilẹ̀ àníkì survive without omi ọ̀nù ọmọlẹ̀ ọmọbìnrin kìdẹ́ ìwọ́n dàbí akí àmọ́mi omi dàbí akí àmọ́ omi sí ní ṣàdàyà omi àdàyà nàálù pàṣàdàyà nàálù omi ìkẹ̀ ní àyà ìrìnlẹ̀ eh wa yi ya ce e webo da hauya lebete e da hauya lebete no zamzam in kama ya kama o alma'u zamzam umi zamzam kama ya i kama ya kete ba ya kulumi omi wole ngomo ye mana elolo omi na zamzam ina gbe kete omi na zamzam i zamzam omi na omi na omi na duhalu omi wa ba mana omi na duhalu ma ni ogene taki ya ìyẹn kó tí kẹtẹ ìkẹtẹ gbagbagbagbagbagbagbagbagbagba ìkẹtẹ gbálódàká omi ṣe kí ṣàlójì kẹtẹ nìkan ṣàlójì kẹtẹ ní ọkọ̀ ẹ̀wọ̀n ìyẹmjẹm lẹ́yìn ìyẹmjẹm ẹ̀ṣà lónà wẹ́m ṣàlẹ̀ ìyàwó adìṣègùn ìyàwó àmú wẹ́gbọ́n ní mi zẹ́mjẹm lẹ́wọ̀n azẹ́mjẹm yìí báyìí ní takomi omi zẹ́mjẹm lẹ́ ìyàhìgbọ́ bá kẹtẹ lọ́ṣọ́ṣì ẹ̀tẹ̀ takomi zẹ́mjẹm má ṣàtẹ̀yìn nìyẹn abakete lẹ́nu ìwú àmọ́ abúdúkú mẹ́kọ́rù méjú mẹ́kí táǹkì ayọ̀ mọ́tò dúkú mẹ́kọ́ fún ìwà ìwú ìdí ohun ọmọlẹ̀ ilẹ̀ takwa ní ṣe máa ṣe bọ́ọ̀hùlù ṣe máa gbẹ́ púpọ̀ pé wà ní máa mẹ́nu taka ní ibrahim àtàkì dàdí akẹrẹ bá bóun tó dálẹ̀ máa ní alẹ́ ibrahim aleyhisselam yàáka túnmà inú ibrahim kọ̀kọ́ مطلق تركتي فجاء فوافق إسماعيل من وراء زمزم يصلح نبلا له فقال يا إسماعيل إن ربك عز وجل أمرني أن أبني له بيتا يبقى يبقى إسماعيل يعني إسماعيل آه الكدابية إنه أوجو هندومي كاكيني تركو هروني تقول كده إسماعيل وما وشيني بوجو إسماعيل عشيني دموتو كوني ألومي إنه أوجو هندومي كاكيني هروني فقال إني أطي ربك أيش أشجوك بكتشكين

ismailu ismailu yunawilu alhijara odo kaga gede ba manu kutana kunyu ichi kete wala mishinu mamu kutaru toma kete nibu mamu kutaru toma kete nibu odo yogalo nganu kwanyu sinu kwanyu dagu kutade umu kete aonde umu ogale malita manodo kaaba umu ni dagu mote ni umu wayakula ni manodo enani olakumanaka rabbana taqabbal minna o ọjọ́ ẹmukọ́lọ́ àìgbàmọ̀lá innaka anta samiul alim wẹ̀ṣọ́ndù ẹnẹkẹ́ agbọ́ọ̀là tabali tabali wẹ̀ṣọ́ndù ẹnẹkẹ́ mímọ̀ tabali tabali náà. ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم to ezi riwaya wa munne ba mai ni ko mi zamzam ba ijmala ku jibril gwanu e tafsir tabari bayan da omi zamzam malaku jibrilu inokun onugbonugbo ismail kìdá ibá ka níbi kí yẹun ní alùgbàádù pátábàdẹ̀ alùgbàádù ọmọ ipa ohun kì sí èyà nílùú ìrùnú ìráyójú owó tàfà ìrádàjú ojú omarwa ìráyójú owó tàfà ìwọ́dàjú ojú omarwa alẹ́ ìtẹ́hùn ìnáàlítàtẹ ìnáàlítọ́gà ohun ìbí taji moma ga dai mu da ba yanihi ya isma'il mutu haythu la araka isma'ila omami seun ke ku ba kutubo ma loku e kuna e ku ci mo mi e o mi de mi en do ade ka je ona yimi ale ti ade mi abajo ya ya bo aso batale mne ke ke yuro ma duru ke kunu mi ogo eno o ma aso ma moto enyi na adụ nwa magide nwoke maide ayọghị ka ije gwa na nwoma agwa na omika nne ha cha amụkwụghị ya nwekwa omika nne omegidara na emi itakpa anyị gwude mi agbanyụghị ndị gị kịrị ma ekwu oge na gide nụ ihe akwụ ekwuta okpoke yume mmadụ mmadụ ma atiba ebe a ihe ka a fa ya fa subere ji tako magide nu ja gba ja ko ba tan si ni mo mere ni ngayane ya do mere ngayane o mere o legi na do ngayane yin taki yomo abi yomo ba ya me yukuru fanada jibril fa qala laha ka jibril adu mo blegi de mu ya gbo wa hajara wa hajara mena anti wa ne de taki ni ana hajara ummu waldi ibrahim yun ya hajara kun ya ci yoma ni ibrahim ale kala yani fa ila man wakala kuma aboko etene tume no yemi ene tume no gide gitume ge kala tieni wakala na ila allah itwa no kala hu de itwa kala eni wa wakala kuma ila kafi ene gitume no ene ko kome tume no le ba ene le chebe yo jare gitume yo shu taki akejiro mai akejiro mai tako mai ya da ainda aingere adere ngayane adere ngayane ngba ugbo ga ma adere ngayane le fone ba atzamza amango mi zamzam ko ko fọ̀jáàlẹ́t tàbísùlmá tákí omi gidẹ́ onubìlẹ̀ ni gbà ìkíni ṣọkanyú tìdíkí wà bá kẹsì adìkẹsẹ̀ gbọ́gbàyú fọ̀kọ́lá jùlọ lẹ́ni ìdẹ̀ ìhì iná àwà fónù omi omi kìí àwọn ṣàtọ́gbà ìṣẹ́dá wọ́n náà omi kìí àṣàtọ́gbà ìṣẹ́ taki ina ga dalil da bana kajo fa to al ko milele aki taki waye to ubile annabi ibrahim alayhi salam yin rabbana o ojun duwa waj'alna muslimin laka e mu awa ko sabu a mejiji e mu ko sama ba pa ama tolo ko enwe wa min zuriyatihima hmm wa min

ọlá ọkọ́lọ́ ìbáadé ìkìtì gbẹ̀kà àti dákò ẹ̀dọ̀ ẹ̀dẹ̀ tí ọjọ́ gíbọ̀ ẹmúdùn wa mọ̀túbà àlẹ́nà kí àmúlé fi àrùbà wọn ìnaka à ń tàtàwà rọ̀fì wọ́kẹ̀ tí ọjọ́ ẹ̀ṣẹ́ ní kẹ̀kẹ́ agbìtúbá ẹ̀ wọ́n tún dú kẹ̀kẹ́ agbìtúbá ẹ̀ àwọn tún dú kẹ̀kẹ́ alẹ́jú mú bìrẹ̀ àdúrà kà ṣe bọ̀bọ̀ dáhùn àdúrà wọn ṣe bọ̀bọ̀ àdúrà ti bọ̀bọ̀ yìí ilẹ̀ wọn ṣẹ̀ taka tuja duha ele chenke babo ajo inini kadojo ka tete o taka dai kamo yo kamo inini oledu yani ene unko ngate je aki shanku na atini ci sadaka abe ko ko na ajo gahara yin shanku ngemma ikodu abe kaje abe kiwa abe kukulu ko nke dɔha toro babaŋ k'i ko a bɛ to di ye k'i ko ko nkiri a bɛ lɔ agaghị ɛn tu kɔla da ko ewu okunu idagbɔ ɔkɛtɛbɛ.

ee ebiogara nga ona abiogara nga tanwu oyue e madoko ogara aduba iso iso atini aduba kati ege duba nwu enu aduba nwu atini tubo ojo kojo ki nga ati se nge tini aduba tubo ojo kojo ki e enwe kojo anwu eju onwe chi nwojo atawe tí wọ́n ká wá rí kàbí wa a ti kẹ́lì àmà ọ̀gá ara máa tẹ́lẹ̀ fi gbogbo kì kú kú mọ̀ gbélẹ̀ tí sàmọ̀ bá bára rẹ̀ ṣẹ́n kẹ́ ẹni kì kú ẹ̀dọ̀ pàdé ẹbí ọ̀gá ara kọ yẹlẹ̀ ẹ̀dẹ̀hún jẹ tán akàmá dẹ̀hún jẹ ní ẹ̀wọ̀n sí ni pàdé sànáà ẹ̀ sí ni pàdé ẹ̀hún adídìkì ẹ̀ sí ni pàdé tọ́ ẹ̀wọ̀n lẹ́jẹ̀ apàdé yìí ẹ̀ àyà ẹ̀ nínú tẹ́ àìlèkẹ́ ẹ̀wọ̀n máa kàwẹ́ máa ní ìyí bàbá wẹ ẹ̀dọ̀n ṣe pàjẹ́rẹ̀ tó dáálẹ̀ ẹ̀yìn àbí ọgá ara kí mo ló bá wẹ́ takẹ́wọ̀n kí ní kí tàbí yílẹ̀ tó di lọ́mọ ọ̀làwẹ́ bẹ̀rẹ̀ wájú kó ìmá àjàkà tó bá wọn lónìí kì ẹ̀wú ẹ̀dọ̀ la ẹ̀hóhó bàbá ara to ogo masalasi aba yuni etini bi gara ngate e eh, amu ikumu bu e eh, o takale ji kitakwa o du me ya me la si ni mu de ko ngba o ko ngunu eh eh mama amu nu bijin alada aladi nana do ko kwa 22000 nana do bubu tako chukitakwa ngba mele kidi oshi that is 8000 naira je ko bo meji na do akole olada onye gumda ngata ìmọ̀tẹ́ ìdọ̀gára ẹgbàdókù ma náà túnájú láti wọn yá rúté ẹ̀ tí ìkẹbẹ̀rẹ̀ àtàwẹ̀ yìí wọ́n a yá dẹ́tọ̀ àyàmì wọ́n sì ṣàṣìkà àlejò àlejò lẹ́kẹ̀ẹ́ títánù ka ní ọ̀hánẹ̀kẹ̀dù tí ìkẹbẹ̀rẹ̀ gbogbo akẹrẹ gbọ́dọ̀ múnẹ̀ ọjọ́ adékí wọn dù hánẹ̀ gbogbo tákà àlejò múnẹ̀ wọn dàbí gbogbo atẹ́gbàsọ̀rọ̀ ọjọ́ ìjú ẹ ẹwà kúgbà méjì tó kùlẹ̀ mí ẹkúgbà mẹ́ta tó kùlẹ̀ mí a yìí èyí láàríà yìí kọ́ àwòyẹnu ẹ̀dẹ̀bọ́ èyí dá lókè ká ẹni ẹ̀dẹ́n kìí yẹwà ìyẹun ẹ̀mdà múdé wà kàá ṣe ṣe dé ká mọ̀ jẹ́lẹ̀ gbogbo ànẹ̀ àwọn ṣàdùgbò wọn màá máa kú ọ̀yẹ́ bí ẹni lẹ́jà ń gẹ́yìn máa yóò ẹni tàbí bọ̀dọ́ mọ́ ma máa gẹ́dọ̀lá ma ẹni lẹ́ òǹkà máa kí àti nà yẹ̀ṣù yìí lẹ́dìkú kì ló yọ̀ náà òun àwọ̀ èmi àti ma mọ́ yẹ̀ṣù láwọn òun ṣùgbọ́n lẹ́jọ́ yọmọ́ ọmọ mẹ́lẹ̀kì yọmọ́ yẹ̀ wọ́n yà kó yà ìwẹ̀ mú dàá gún pọ̀ tó àmẹ́wọ́n gílẹ̀ dúpọ̀ kúṣaká ti bí ọkọ̀ tó a fi gbélé amúkógbèríyàn amúkógbèríyàn ti kú ikú ọkọ̀ tó a ìdí ọkọ̀ tó a bá àdínì ayọ̀ gawara ibi ngane ki ku sedeka echi sedeka akọ́kọ́ yóò yóò máa gbọ́ kọfí sẹ́dẹ̀ láàyè bá máa gbà náà lè wọ́n ujɛŋɛ yɛ ŋa mu ne kuma jɛ wala da ɔyɛ mu dana ta bɔtɛ ujɛŋ lɛ ɛnyɛ ɛdɛn ɛŋu ideju ɛdudɔ han lɛtɛ yɔ takada kitabu tawhid yɔ ne nyɛ muhammadu bin abdul wahab lɛtɛ yɔ takada kitabu kabair yɔ ne nyɛ imamu zahari to ɛli babu ma yɛ babu ma ja a fi zabhi li ghayri la fi zabhi li ghayri la baabi yake akɔla yɛ ŋa idɔ ha ŋa ŋa mun ne le wo yɔ do

bọ̀tí mú dàmú di ẹnẹ́kì kú torí ẹnẹ́kì kú ìyẹn nyá lòkòlò ẹni àti kú ǹgá nyá lòkòlò ètòdú ǹgá nyá léwó ètòdú ǹgá nyá lajẹ ètòdú yìí lẹ kìí ṣe wọn ha aya kejì kí muhammadu bin abu ha abdullahi fi dáàbò sahid lẹ yé ni emi èmi tòrò wa

alishabaru biha annabi sallallahu alaihi wasallam hadith ali kidia hadith sayyidina ali radiyallahu ta'ala anhu uh, akhrajahu muslim unto bi sallallahu alaihi wasallam ayni la'ana allah man zabaha al-hayda ana ki yawm to hanin mun le gojo yodo e ojo amana ngene le e, kitabu tawhid la'ana allah man la'ana walidayhi eneki ama na ngata kwayin ojo ha ma nan la'anna allah min awa muhdithan eneki menne ki achi bidi agbayola abeke neki yene chena dure ki mbayola yene am ojo ha ma nan la'anna allah min ghayyara min al-ard ene du ki mu ko ane ki murida bu ma sibikon ki nyamu nyamurida be kon kuma du nyane nyamu ho ba fe en kuma du chuo o meane ene du ki mudurida ba amojo kidoji Alaikum ọgá ní ọlùká gẹ̀dẹ́ ibá anẹ́bí sallallahu alaihi wasallam àmà àdìsí duwa àbú àmàdọ́ yọ kuma àmàdọ́ ah, muhammad bin abdullahab imi hadisi tariq bin shihabi hadisi tariq bin shihabi hadisi kuma kuma lẹ́ agbàjú ti yán kuma já ṣiṣẹ́ lẹ́bọ́ ma báyìí ni ṣe ká mẹ́mọ́ amẹ́bàmà ìṣèlò ṣe mẹ́bọ́

a àdísù múnẹ̀ agbádáyà múnẹ̀ rẹ̀ nígbẹ̀rẹ̀ ẹgbẹ̀ lẹ́bí ya máa fi ní èdò àìkọ́ngàta èdò òkọ́ngàta èdò kólóhún ọwọ́kù máa ṣá nẹ̀rù máa ṣe ọdọ́ọdọ́ àbàkí ni ya na lè na iyàn àràmùdọ́mù bàbá ẹ̀jẹ̀ kàkọ́ àdágé ooru ẹ̀nàjá náà náà jẹ́ akọ́dágó gbé ẹ̀dágó òṣùgbò àyọ́ àdágó wẹ́bà wẹ́kù ẹ̀ṣọ́ ọmọ wee uji anyị tokolo okolo eche gwubiete mesiba anyị tokolote wee na age nke anya hapun ntọgbalụ ọkụ ya anya takpa uwe anya chọga amụme anya kwu wee gbọlie oge ni wee kake wee kwụnwa aka ka ego ịlụ alụ taka baba wee dagụta abụ nwa wee gị obi enwere gbagbo nwe ji n'ụlọ

ẹ̀mdà ẹ̀mọ̀ wé kókó akọlọ ẹ̀bá ojú ọ̀nà ẹ̀gọ́lẹ̀ pa ìgbà ẹ̀dọ́gbọ̀n bá láàrẹ̀ ṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم ارحمنا بالقرآن واجعله لنا إماما ونورا وهدى ورحمة